áńgẹ́lì mi ò ní sùn. oríwo ya òkú wa tán. lọ́la kó báyà kú ọlọ́run wọ́n bá. ewé ń já. lọ́la kó báyà kú ọlọ́run wọ́n bá. ewé ń já. ewé ewé á jẹ́. ewé ń já. àwọn lèmi dábọ̀ sóhun mi lòjọ́ dìgbọ́. ewé ń já. alawalu alakiru asọhiru abatinu ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣáló ní. ẹni tí mo bára sọ ní òní ni bí a ṣe ń lo ewé àkókò ewé àkókò bí a ṣe máa ń lò fún iṣẹ́ àánú iṣẹ́ òkìkí iṣẹ́ àgbéga ṣe rí ọ̀nà tí a máa ń lo kíní pọ̀ àmì tí mo fẹ́ ṣàlàyé fún wa yìí ọ̀nà tó fi ṣiṣẹ́ pọ̀ àwọn aláàánú ẹ̀ ó sí rere gbogbo ẹnikẹ́ni tí ó ti ṣe àdéhùn fún ẹ àbí o kàn bìlífù pé iṣẹ́ tó ń ṣe ó kàn stand still kò sọ́jà kò sí customers gbogbo ẹ̀ kàn dúró lójú kan wo bá mi gbìyànjú iṣẹ́ kékeré tí mo ṣàlàyé fún wa yìí àmọ́ ìkìlọ̀ ọbẹ̀ ni pé ẹ sá ológun ṣe ní kẹ́ ẹ sá ni o ẹ bá ní kẹ́ ẹ ṣe ní wúruwúru àbí o gbé fún yàn tí n bá fẹ́ ṣiṣẹ́ yìí mi o gbé fún ọmọ láti ṣe o ọlọ́mọdé ń dáràn fúnra mi ni màá ṣe iṣẹ́ ilé yìí iṣẹ́ inú ilé ni pé àwọn ẹni tó ń bóyá tó ń dànù lóhùn tó jà fà tàbí ẹni tó bá tún lè ṣe kódà àbánú àkọọ́lẹ̀ pé kí wọ́n ṣe fún yàn nítorí kíndẹ̀ ni pé torí àṣìṣe ọlọ́mọdé ká ṣàṣìṣe sọ̀rọ̀ mi kó wá di pẹ́ẹ́nì tó ti tó ti tó ti ń rí sí tẹ́lẹ̀ kó mọ̀ wá rí sí náà ìwọ́n dẹ̀ fẹ́ yẹ́pù ẹ̀ kó tó rí sí dáadáa ni àmọ́ nítorí pé àìfarabalẹ̀ tó wá lọ gbé gbági kódà tó bá ń ṣe lọ́wọ́ tó bá gbàgbé ètò ètò já tó fi nọ́mbà sí ló dànù o lè mọ̀ wípé kíni kíni kékeré yìí wọ́n dàn wò a ní dààmú lágbára náà sẹ́ẹ̀rí mo dẹ̀ tún sọ pé sẹ́ẹ̀rí òmùdó ẹ̀ yìí kódà bọ́ òmùdó ẹ̀ ṣe wà yìí àtúmọ̀fín àbúrò ní ṣe gbogbo wa mi ò lọ́bẹ̀rẹ̀ ní òní sẹ́ẹ̀rí tí gbogbo nǹkan bá rí bákan bàtàn gẹ́gẹ́ mi ṣàlàyé yẹn ewé lè jẹ́ ká lọ wá ibi tó bá wù sí àwọn jẹ́ ká wá èyí tó bá yẹ pé méje ní ewé tó wà lára ẹ̀ one two three four five six seven ẹlòmílẹ̀ mọ̀ bèrè lọ́wọ́ mi pé ẹ bàbá ewé yẹn ojú méje lọ ìkan ti kán kú o mbẹ́ tí òun lè lò má lò ó èyí tó bá pé méje nìkan lọ́ọ́ jà yókù filẹ̀ o filẹ̀ o yókù filẹ̀ o má jà láti di báyìí èyí tó fẹ́ jà ní ọjà ẹ wá ní méje yìí òun la fẹ́ lò ọ̀sẹ̀ ọjọ́ méje la fi kù pẹ̀lú wẹ́rẹ́ jẹ́jẹ́ ẹyọ méje méje lórí ewé kọ̀ọ̀kan ẹ wá gbómi ẹ dákun tábà tí wàá fẹ́ já ewé ọwọ́ ọ̀tún ni ẹ jẹ́ ká ti bẹ̀rẹ̀ ẹ ti rí wàhùn ẹ jẹ́ ká kó wéré jẹ́jẹ́ méje sí ẹ jẹ́ ká lọ kókó náà ká fi ṣe ìwẹ̀ kan kó ẹ jẹ́ ká kó nọ́mbà one sí ẹ jẹ́ ká fi kalẹ̀ nọ́mbà two lélẹ́yìí o a ṣe nọ́mbà two náà bẹ́ẹ̀ nọ́mbà three lélẹ́yìí o a ṣe nọ́mbà three bẹ́ẹ̀ nọ́mbà four lélẹ́yìí a ṣe nọ́mbà four bẹ́ẹ̀ nọ́mbà five lélẹ́yìí a ṣe nọ́mbà five bẹ́ẹ̀ Number six léyìí a number six bẹ́ẹ̀ Number seven léyìí ṣé wàá ní tábà tí wàá ṣe bẹ́ẹ̀ tán tí gbogbo ẹ ti pé méje ọjọ́ monday la máa ń bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ní àárọ̀ monday la máa ń wẹ̀ nàbà one la kọ́ wẹ̀ ọjọ́ kejì àwẹ̀ nàbà two ọjọ́ kẹta àwẹ̀ number three ọjọ́ kẹrin àwẹ̀ nàbà four tí ó fi dórí ọjọ́ keje àmọ́ wàá fẹ́ ṣe agídí wàá lọ bẹ̀rẹ̀ láti number seven òun wẹ̀wẹ̀ bọ́ alẹ́ wọ́n ló mọ a ní dààmú lágbára náà bí a ṣe máa ń lò nìyẹn tó bá wù wá a tó lọ́wọ́ rọ̀ wẹ̀ bó bá wù wá omi tútù wẹ̀ ẹ wọ ọ̀rọ̀ mi jù báyìí lọ mínà lọmọ yín àbúrò yín olùfẹ́ yín Dr. Mutiu Ọlátípọ̀ Ìtayémọ̀ sí Wéńjẹ́ ẹni tó bá dìgbà mi á tún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí ilé ìwá ẹ má gbàgbé láti subscribe ewé ń jẹ́ ewé. láìláìláìlá aláwálù alákírù asọ̀hírù àbàtínù alárùn ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé alárágbá yìí dá níyàn àrà tó wù ọ́ dá sálódà ń dúró èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n nínú ṣèmọ̀lú. tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dá fún má jẹ́ ká ń ṣiṣẹ́ ọba tó gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àǹbẹ̀ ọ́ àǹbẹ̀ ọ́ àǹbẹ̀ ọ́ gbóhùn wa. torí ọlá kó fàyà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. ọlá kó fàyà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ewé ajẹ́ àwọn olè mi dábọ̀ sóhun mi lò jáde gbọ́. ewé ń jẹ́ ewé ewé ń jẹ́ àwọn tá a fi ṣe ẹ̀rí náà àwọn nìkan náà ń jẹ kó fàyà pọ̀ ọlọ́run ọba ewé ń jẹ́ ẹni mọ̀nà ni mọ̀nà ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀.